àwọn àwọn haúsá ló ń control náà but àgbàtà àgbàtà mi àmì láàdó ló ní ọ̀gá tó ń. bẹ́ẹ̀ni Tinubu ni. Eh, so kí wọ́n wọ́n ṣe object lórí inland waterway bill. wọ́n ní object ebi one down to his tune ni now. ẹ ẹ sọ pé tàbí nǹkan tí mo sọ nìyẹn. Hmm. that's what i'm saying. if if Sharaki can singularly kill that bill okay. Hmm. Kilo she ṣe Yorùbá senators by now yẹ kó ti máa in fact torí bí yẹn tó máa sọ senate mo expect pé kó jẹ in the senate. Ah. kó jẹ ẹ̀ṣẹ́. omi omi omi orí ilẹ̀ wa so gbogbo àwọn omi tó wà lọ́nà gbogbo ìjẹ̀bú nǹkan kan yẹn ó lọ nìyẹn ó lọ nìyẹn pámpám wọ́n á mọ̀ tó wá máa fọ́nì jù tó má tètè lè ṣe bíìlì yẹn tán wọ́n máa sọ fún yín pé tí tí fúlàní bá lọ kó màálù wọn kó lọ mu omi òun láti lé wọn o. Hmm. òun láti lé wọn o because federal government ló lómi. sọ tí fúlàní bá da màálù tó bẹ̀rẹ̀ sí ń dàtọ́ lọ mu omi mm-hmm. omi òun right mọ́. yes àbíkọ́ federal government ló lómi náà version dábìlì. Ah, so gbogbo Ìjẹ̀bú water side yẹn gbogbo bẹ́ẹ̀ omi yẹn lọ kúrò lọ́wọ́ wa nìyẹn. ìwọ tẹ ṣáàṣì sọ̀rọ̀ ìjẹ̀bú fọta àní Victoria land yìí federal government ló ní ìwọ sọ̀rọ̀ ìjẹ̀bú fọta ṣáàṣì àsìkò yìí. èèmọ̀ ti wọ̀ ló báyìí ọlọ́run. people palace of ìgbà gómìnà ti gbọ́ dára o. palace of eléko of èkó ọba of èkó. torí mi ò mọ̀ kọ́ ní ìjọba of Lagos eléko èkó ọba of èkó lè máa ń palace ẹ̀ federal government ló ní so kí ló tún kù. wàhálà wa o so ẹ jẹ́ ká padà sórí àwọn twenty three to four ṣàmà wá sọ pé nísìnyí pé haúsá ti gba ìwé tó pọ̀ ju yorùbá lọ ni ló ṣe de pé àní lọ́ọ̀yà tó pọ̀ tí gọ́ọ̀mẹ̀ntì fi ń fún yorùbá ní mẹ́rin tó fún haúsá ní twenty three ok ṣèbí torí pé wọ́n gbẹ̀ síta ni ṣèbí torí wọ́n kọ́ síta ni ló ṣe mọ̀ hmm. ok òun torí wọ́n kọ́ síta lọ́wọ́ DSS DSS last year wọ́n recruit DSS social mafia. yeah àwọn ìka tó pa wá níyàn ah. ní last year. Uh-huh. they recruited two hundred and fifty nine people. okay nínú two hundred and fifty nine ninety nine pẹ̀lú náà fún Yorùbá the whole of Yorùbá wọ́n recruit two hundred and fifty nine. kò tún mi. wọ́n wá fún yorùbá ní. ninety nine ninety nine pèlèpèlè náà fún ibo àti àwọn sasọ. àwọn ọ̀tẹ̀ káwọn yẹn kúnná anyway. no thirty five lọ fún wọn thirty five. pé kọ́ lọ máa pin láàrin ara wọn. pé kọ́ lọ máa pin kọ́ lọ máa pin láàrin ara wọn. ok now gbogbo ohun tá a wá ń sọ tó dàbí ẹ̀rín in tó wà very critical ni ẹ sọ pé àwọn Nigerian Bar Association ò sọ̀rọ̀ ṣé wọ́n ti gbàbọ̀dè ni àbí wọ́n kọ̀ wá satisfy àbí báwo then lórí ti tanko yẹn mo fẹ́ kílẹ̀ rí sọ̀rọ̀ tanko tí wọ́n yọ tó lọ gbé yorùbá wá ó resign on health ground ó dẹ̀ ṣe máa gba ó yìí máa gba gbogbo ẹ̀tọ́ ẹ̀ lọ because mò ń gbọ́ pọ́nú máa I knew that Tanko can never cope. Okay. The first interview ìtàn ṣe fún Senate ó Hmm. When you kó define technically law. Tanko nǹkan mi ló ń sọ, ọ̀tọ̀ question tó béèrè lọ́wọ́ ẹ̀. <laughs> Ọ̀tọ̀ níbi tó ń lé mú lọ. Àbífà ojú tì mí jọ yẹn. Ẹ̀kọ́ tẹ́ àti ṣe ní class one àti ṣe ní year one ní ní yunifásitì ní tako lè fine. bí ó gbàgbé. ní george báwo ṣe máa gbàgbé tó ń lọ sí court every day. a lè má rántí. àwọn òbúdó máa kàwé every day tó kó èyí mi má hmm, jẹ́ kí n máa tẹ̀ já o ah. torí ó dàbí pé o like tanko tó ń defend. ẹ odò odò onórẹ̀ òun ní sẹ́wọ́n náà òun rẹ̀ ṣe mọ́ ah, ó rẹ̀ gbélé ó rẹ̀ gbé fún yorùbá kí la máa ṣe sí ọ fi please àwa náà ìwọ rí pé nígbà tí lọ sóyà yorùbá yẹn buhari ò rẹ́rìn omi. ó fáwọn. nígbà tí ìṣẹ́ mọ́ katsina. now let, let me let me give another one that will shock you. Interna ICC, you know ICC. Yeah, International ICC Criminal Court. International Criminal Court. Yes. Surely our judges wọn they are fifteen or maybe um, nineteen wọn máa pick one from which country from ben. all over the world. Mm. last year turn Nigeria ló kàn àwọn á ní kí nàìjíríà mú yàn wá sọ pé ta ni nàìjíríà lọ mú lọ síbẹ̀. ta ló mú lọ. fúlàní man. kí ló dá mọ̀. ló sá máa pọ̀ mí ìjọ interview máa Discuss nàìjíríà o. ah. <laughs> in fact one of the panelists máa bèrè wọ́n pé are you sure you are a judge. ah eh wàhálà dé wọ́n bí ní béèrè pé ṣó ṣùọ́ pé yé george lòun. yes so gbé nàìjíríà ṣe lose position ni. Wow. So for now, Nigeria many any judge ní ICC. Wọ́n rò pé Nàìjíríà wọ́n rò pé Nàìjíríà ní tọ́ máa ń lo tribalism. Wọ́n mọ̀ pé ìbẹ̀yẹn kò ṣe. Wọ́n mọ̀ pé kò rí bẹ́ẹ̀. Mo ní wọ́n mọ̀ pé kò rí bẹ́ẹ̀. Mo sì bí Anáwúsá mà, mo sì bí Fúlàní mà. Ẹ̀bọ̀ kí ló dé tí gbogbo àwọn tó wá wà ní nílé tí wọ́n ń rí gbogbo táwa ń rí ẹ̀gbọ́n mi? Ṣé aṣáà lè sọ pé òkìtá ṣe sọ pé àwọn tẹ́bí ń pa? ìyẹn ọ̀tọ̀ but àwọn tó jẹ́ bíi National Bar Association tó jẹ́ lọ́ọ̀yà at least díẹ̀díẹ̀ ṣéǹjì sí wọn orí sí wọn lápò why has everybody kept muted with all these atrocities. o ò lè o ò lè blame National Association blame àwọn leaders wọn. okay. now tí ojú bá ti jẹ ẹnu bá ti jẹ ojú á tì. Hmm tí n bá pè é nísìnyí tí mo gbé bíi two million dollars fún ẹ hmm. ṣé o tún lè attack mi mú. ẹ tọ́dẹ̀ lẹ́fídẹ́ǹsì. èyí tẹ̀ kọ́ all those uh, national bodies. Eh. our president wọn lọ fi make owó lọ́dọ̀ federal government ni. nlc náà máa strike pé torí pé aṣọ wọn strike mo ní a. Ah. gbàgbé ìyẹn wọn pa wọn parọ́ nìyẹn fún ẹgbàgbé ìyẹn wọn. àná nlc náà máa jáde ó náà máa ṣe one day. àní gbàgbé ìyẹn Koiki hmm. president mo rò bí president nfc ó ti broke ó fẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì fún lówó. <laughs> nígbà tí mo rí report tí mo rí news yẹn láàárọ̀ mo ní nlc kẹ ẹ̀yin iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ìtají ni láti oṣù mẹ́rin. a ò pàtó tí mo sọ tó bá pèsè ìtàn fún fifty million á yẹ òun padà. but but let's be serious. Um, uh, president of Nigerian Bar Association really disappointed me and I will tell you the reason. ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ìyàwó ni o àbọ̀ nǹkan ni bàbá dúdú ẹ̀ funfun tó ó ṣẹ̀ṣẹ̀ ìyàwó ni. Eh. Eh, sorry why I said it ó disappoint me ni pé for the first time in history I'm a ní san tí ó jẹ́ president president san. ìyẹn NBA kìíní ẹ̀. president àwọn tó wà bẹ́ẹ̀ ni since now he's an advocate. Ah. Uh, he's still a young guy. I'm, not, I'm, I'm, I'm even sure it's not up to 50. Tó bá tẹ̀ máa ju 50 kò lè ju 50, 50, 51. Okay. So nígbà nígbà táwọn tó tẹ̀ jẹ́ gbòógì tán ní knowledge irú àwọn táwa ń ṣàlàyé fáwọn tó wà lórí street ẹ̀rí pọ́nrán yẹn máa le díẹ̀. abáwọ̀ <laughs> tó ṣe tètè yé wọn náà wọn á ní Koiki shut up come back home because kò yé àwọn because àwọn tó yẹ kó yé gan tó wà nínú association yẹn àwọn yẹn ti dákẹ́ èmi dẹ̀ ń bá àwọn tó wà lórí street sọ̀rọ̀. owó yẹn ni owó yìí náà ṣá ni owó ti jẹ́ kó keep quiet. tí bá kó dọ́là sẹ́nu ẹ̀ náà ìwọ náà nílé sọ̀rọ̀ mọ́ náà ah. tí bá kó dọ́là sẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ sì báwo àṣírí àìsọ̀rọ̀. òun máa ha àdàbí owó àdàbí dọ́là tó rí ní kò yìí táwọn tó ní owó oríṣiríṣi ẹ ti gbàgbé owó kan tó rí ní kòyí tó sínú àwọn lọ́kà. sori sori sori it's unfortunate o i'm telling you and i'm nǹkan tá sọ kì ṣe nǹkan kékeré bó ṣe sọ kì ṣe ọ̀rọ̀ rere èyí hmm. nìsín àwọn yorùbá máa lọ ṣe pati ni pati náà jẹ kùlà àwọn brọdà mi àti sísá mi ní nàìjíríà pati ni àwọn asàdẹ strategy ìbọn ṣe máa tí kò nàìjíríà yorùbá kò ń jẹ pati ni. <laughs> wọ́n jẹ màálù màálù tó ti bá sùn what will take Yoruba to boycott màálù tó àbájọ hmm. màálù wọn máa kú ni. Hmm. Ẹ̀gbọ́n mi Báyọ̀ náà sọ wọ́n ní Tanko was unable to define or explain technicality in law. Shamefully, he was asked to, to a bow and go. Tanko studied Islamic law, not constitution or conventional law. Tanko is yes. one of the tragedies that have befallen Nigeria. No, listen, let, let, me, let, me, let me give you another thing. Malami is the Attorney General of the, of, of the Federation. How many times do you want to read Malami Kola argue case in court? Oh busy ni ó busy ni Nnamdi Kanu ló Oh busy la yìí. no oh as surely as the attorney general of the federation. yeah. olóyè kó mama lead gbogbo judges wọn. okay. that is his work in fact only personal lawyer Buhari how many times ni wọ́n ti rí i'm not i'm not joking o èmi ò tó bá tó bá mọ̀ sọ fún mi o èmi ò tí ì rí màlà mi ní kóòtù rí kó lọ argue case kàkà bẹ́ẹ̀ ó máa sub ó máa sub contract ó máa gbé fún another lawyer ni. kó lọ gbé yẹ̀wò. so why why why is it why is it attorney general when you are a lawyer when you are a lawyer courtroom ni iṣẹ́ ẹ̀ ní kóòtù máa gbọ́dọ̀ máa máa lọ ọ̀lẹ́ lọ́ọ̀yà ni ò lọ sí kóòtù ọ̀lẹ́ lọ́ọ̀yà ni ò lọ kóòtù ṣe pé lọ́yà láti máa lọ kọ́ọ̀tì ni ní tó bá fi gbà ní kó gbà tó bá dẹ̀ tó bá dẹ̀ lọ sí kọ́ọ̀tì o máa láti máa prepare bí o ṣáà láti kà kankan bẹ́ẹ̀ tó ń lọ ṣe ẹ̀sáàmù ni. kí ló kí ló fi jà tó ń jà fún kí ló fi jà tó ń bèrè lọ́wọ́ ìlú kí ló fi jà tó ń jà fún kókó wà lọ́fíìsì kò máa gbowó lásán máa ṣiṣẹ́. Hmm. and that's why a anatunjara must be a practicing lawyer. Mm. so that he know all the rudiment of the law he know all the procedure Màlàmí èmi ò tí ì rìpọ́ọ̀tù rí o tó bá rí o lè o o lè jẹ́ kí mi mọ̀. Hmm. Do you know why? mo gbọ́. Màlàmí can never win a case in court. I, I watched his last interview on channels. But what I'm saying is, but kilo ló dé ta ṣe jẹ́ kó pẹ́ tó yìí? Ah, Dáàdi pa ẹtí jẹ́ kí sound lọ nínú broadcast a tún rí broadcast bí báyìí. Kọ́ọ̀ tẹ́ ń pè pé ó ti mú ó ti mú voice lọ. Mo ń gbọ́ yín ẹ̀gbọ́n mi. Bàbá ti retire. Okay. I'm not, it's not that I'm advocating for him o. Hmm. Kí ló àwọn àwọn olùmìjà pata. this the new set the of new, yes hmm. okay why do we have Nigerian Association ṣé gbogbo Nigerian Association challenge government every time Nigerian for Association they should have they supposed to act as a check and balance. Hmm. Okay, let me give you two examples. just for example, section fourteen three section one forty five subsection one ó yẹ kí nàìjíríà bá zúyọ̀ ti lọ tí kò tipẹ́tipẹ́ tipẹ́. Hmm. And it's so simple. They should approach the court and say, interpret this section for us. Hmm. So now, appointment tó ṣe can you say it's federal character? Níbo nígbà táwọn gba twenty three táwa gba mẹ́rin láàdó ṣe fi jẹ́ fẹ́ ó yẹ ká ju ó yẹ ká ó yẹ kó tẹ̀ reject mẹ́rin yẹn ká sọ pé àwọn fẹ́ mẹ́rin yẹn. no so so tẹ̀lé tó bá gbọ́ ti NNPC wàá sunkún NNPC has sixty six managers NNPC has yeah. sixty six managers out of that sixty six six péré náà fi Yorùbá. máa gbọ́ mi o they were so generous àwọn sáwà àwọn sáwà gan tó lè po mẹ́ta péré náà fún wọn we can't things cannot continue definitely like this. No, ní agbọ́mi agbọ́mi the whole of the south is ẹ̀yọ̀ kan péré Let's fún wọn eléyìí tó useless position náà fún general manager public public relations. àwọn wa mú gbogbo ibi tó dùn tó dùn dẹ́mdẹ́m. Ah, ah, eh, Buhari ni minister for petroleum now. Hmm. But Bashaw Bill, the minister for petroleum, is the chairman of the eh, NFPC board. Okay? Hmm. He's the chairman of the NFPC board okay why is it that all the oil wells in Nigeria àwọn sá lónìí. ìyá wa kan béèrè pé sir àwọn ẹ lè béèrè question o kí n bá yín béèrè lọ́wọ́ ẹ kàn máa type ẹ má dáàdì pa ẹ má pè mọ́ because àti ń rìn broadcast again ká fẹ́ as many reach lórí broadcast because we have quite a lot of people that are listening on both transmission. wọ́n ní sir please what are the solutions for Yoruba now? ó ń bọ̀ látọ̀dọ̀ ìyá wa Yétúndé ẹni tó bá ní question ẹ ẹ send ẹ bá máa béèrè lọ́wọ́. there is no listen o um, um, quickly. yeah. hello mo wà pẹ̀lú yín. there's no solution kò sí solution ìgbé ká pín. solution nìyẹn. kò sẹ́ni solution yes that's the only solution and i will tell you the reason. ṣé pé a lè manage ẹ ẹ wáìnì yín. you cannot manage it. ṣé pé a lè a lè push ẹ díẹ̀ sí i èmi ló kàn èèyàn eh? kan lọ́nà ó ní èmi ló kàn ó ní ká jẹ́ ó ní Buhari ṣe lẹ́lẹ́ǹkẹ́ ní ó lulẹ̀ ó ṣe lẹ́lẹ́ǹkejì ó lulẹ̀ ó ṣe lẹ́lẹ́ǹkẹta ó lulẹ̀. gbàgbé ìyẹn Fáyọ̀ṣe náà máa ń sọ pé Yorùbá ló kàn Fáyọ̀ṣe. o map Nàìjíríà. ok torí map Nàìjíríà. Hmm. Ọlọ́run fúnra ẹ̀ ti pín Nàìjíríà sí mẹ́ta. ok. Yorùbá Nàìjíríà Yorùbá Benue ó ti pín Nàìjíríà sí mẹ́ta. Hmm. kí la tún fẹ́ kọ́ lọ́run ṣe. la tún fẹ́ kọ́ lọ́run ṣe. Hmm. Yorùbá Nàìjíríà Yorùbá Benue ó ti pín Nàìjíríà sí mẹ́ta. Hmm. You, you see, you know why I said we we we are too. àwọn èèyàn ní kí n jẹ́ kẹ́ sọ̀rọ̀ wọ́n ní mò jẹ́ kẹ́ sọ̀rọ̀ ó dà máa dákẹ́ ẹ mọ̀ pé journalist ò ń jẹ́ kí èèyàn sọ̀rọ̀ ó yá mo ti dákẹ́. we are three distinct tribes. kí lẹ pé yìí òyìnbó yẹn ti pọ̀ jẹ́ bá ń break it down three kí lẹ pé three distinct tribes tribe ẹ̀yà mẹ́ta tó yàtọ̀ síra wọn ni wá. ìwà wa yàtọ̀ oúnjẹ tá ń jẹ yàtọ̀ omi tá ń mu yàtọ̀ bá ṣe ń wùwà sí wá yàtọ̀ bá ṣe ń sọ̀rọ̀ sí yàtọ̀ then why why why should we be a country. bí ibo ṣe ń bí bí epo yàtọ̀ sí yorùbá ṣe ń bí bí yorùbá ṣe ń bí epo yàtọ̀ sí yorùbá ṣe ń bí then why must we be a country. Chetland torí pé àwọn èèyàn ní mò ń ti jẹ́ kẹ́ land gan kí tó máa fi ìbéèrè fi ṣe é léṣe ẹ̀wọ̀n kò yẹ tí èèyàn bá rí lọ́ọ̀yà mú ẹ̀wọ̀n kó lọ́ọ̀yà tí láti bá fi gba lọ́ọ̀yà nísìnyẹn kó wọ́n ni irú ẹ̀gbọ́n yìí nísìnyí bá pọ̀ nísìnyí ọmọ charge mi sọ yẹ kí n lò wọ́n dáadáa àwọn international community ẹ̀gbọ́n mi àwọn international community looking at that geographical location as somebody tó ń wò láti ta máa rin tẹ máa wà ní mọ́tò yìí tẹ máa ẹ máa láwọn kan tẹ máa bá bá sọ̀rọ̀ kí ló máa ń sọ nípa ọ̀rọ̀ wa nínú that geography. um, thank you for asking uh, for for bringing this question and I will say this now. First of all, I would like to thank President Joe Biden of America. I have to thank him and for accommodating me. Ìjẹta, President Biden should ṣe kọ lẹ́tà to me. I'm not clear pé mo fi ń. Ẹ fi ránṣẹ́ sí mi, ẹ máa ń sẹ́ndẹ̀ sí mọ́rí kọ́pì. Ìbí ẹ fi nǹkan rẹ̀ fi kan ránṣẹ́ sí mi last. Ó tún kọ lẹ́tà mi sí mi. Okay. Now, ní ìjẹta, no, about nígbà tó náà pa àwọn èèyàn lọ́wọ́. Okay, I wrote a letter to President Biden and he replied me okay he replied me àpè pé mo fi ń dọ́nu o. and this is the third time he's replying my letter okay àwa kò ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ kì í ṣe gbọ́ sórí kì í ṣe gbóhùn pẹ̀lú agbọ́dọ̀ sọ síta. Hmm. so then sórí and I keep on telling people brain la lè fi gba Yorùbá nation kì í ṣe ìyàgídé. Hmm. adẹ́tẹ̀ ò lè dá wàrà nù adẹ́tẹ̀ ò lè fún wàrà ó lè dà wàrà nù ok ṣọ́nà àwọn haúsá wọ́n rẹ́dí àti level yorùbá land tábàdìpọ̀ di kàràǹgìdá hmm. and they have the power they have the power i will tell you why they have the power who control the nigerian army who control the nigerian force who control the nigerian navy okay hmm. let me give you a good example nigeria bought twenty-one Tucano jets. Okay, yeah. More aware. From USA. More aware, yeah. Do you know what Fulani did? Tibuari said. Hmm. He deployed them to the East. Emi Mokolet as President Biden. Èyí mo fi When I wrote president, letter to President Biden, ó sọ fún mi pé wọ́n gbúdọ̀ lò ní wọ́n gbúdọ̀ lò lò ní East. And he stopped. Ẹlẹ́tà But máa gbọ́dọ̀ ẹlẹ́tà mi wá mi ó lè má ṣiṣẹ́ o but I, I wrote a letter to him he replied me. And then after he replied me, he made a statement that they should not, but that, that those plane is for external attack. It's not for internal attack. Mm. And they worry away bomb. Can you imagine? Oh, go to Kanu lọ sí Samisa for a kó lọ bọ́ǹbù wọn. Wọ́n fẹ́ lọ kó lọ We are, we are just deceiving. You see, it's so unfortunate that, and then we don't have leaders in Yoruba. I, I will say it. We don't. We don't. We, actually, one money leader, but we don't have. Previously, we don't have leader. We don't. do. hmm tàgbé yẹn torí gbogbo àwọn leader tá ń wọn kàn lọ ń lẹ negotiate pẹ̀lú federal government wọ́n fi ń wọ́n fi ń ni. ra mọ́tò kọ́lé travel around mo ní ra mọ́tò kọ́lé kọ́dẹ̀ travel around. I think we do have leaders the only person tó ṣì wà outstanding tí mo rí ní ìsìn ni bàbá adébàjọ. Hmm. bàbá adébàjọ máa ń bú bàbá yẹn gbogbo àwọn Ọbásanjọ́ yẹn i'm sorry to say it i'm alive yahoo and i'm fearless ọmọ àlè ni wọn. Hmm. mo tẹ̀ gbọ́dọ̀ Ọbásanjọ́ wọn ní ibo nìyí náà ètò òkò dùn hmm. we don't have leaders what we have is dealers. dealers. dealers yes wọ́n máa lọ sí àṣọrọ wà lọ wà lọ fẹ́ àmẹ́kọ̀ owó títí lódò lọ bá wa. Hmm. we don't have leaders o oh. we don't we don't gbàgbé yẹn pé yẹn kan jẹ́ leader yorùbá torí. ẹ̀kọ́ máa pè mí. pé máa pè mí leaders nísìnyí hmm. bàbá akíntóye sunday igbòho hmm. ẹ má wọ a máa gbẹ́gbọ́n wá ni tẹ́gbọ́n máa ẹ̀wọ̀n kẹ́gbọ́n ló gbé mi wá sórí program tàwọn ẹ̀ẹ́kẹ́gbọ̀n eh, ti wá sọ̀rọ̀ láti bíi two months but the timing has been a little bit but a máa fine tune time tẹ́gbọ̀n máa wá tá a tún jọ máa sọ òkodo ọ̀rọ̀ but kí n tó lọ ẹ̀gbọ́n mi um, moving forward ìmọ̀ràn wo lẹ máa gbà wá tá à ń sọ̀rọ̀ àti àwọn tó ń gbọ́ wa àti gbogbo ara wa moving you see, forward. You have to, if a blogger, you must have a lawyer friend. Hmm. You must. You must. Okay. You are even lucky that you are in, in, uh, in London. Okay. lórí ọ̀rọ̀ yorùbá nation tẹ́ ni mò ń sọ kò ń ṣe lórí. okay yorùbá nation. yeah Now, if it is yorùbá nation you have a lot of work to do a lot gbogbo wa ni ọkọ wa ni mo là ń sọ nísìnyí àbí. yes okay yes. yeah advice okay. sori ọmọ bàbá wọn pè ní koríko. tọ́ pè ní kíni. koríko grass. ta máa ń gé nígbà tí mo wà lábẹ́òkúta grammar school. yes koríko ó kù sójú àwọn èèyàn wa nílé. koríko wù sójú àwọn èèyàn wa. bẹ́ẹ̀ ni sà. kí la máa ṣe sí báyìí. ẹ máa gé náà ni ẹ máa gé náà ṣe máa wọ́n tẹ wọ́n tẹ máa ríran wọ́n ríran àtọ́ọ̀rọ̀ koríko wà lójú àwọn èèyàn wa. ó tẹ̀ ti bojú wọn mọ́lẹ̀ wọn ò ríran. ok. Ah, imagine o máa gbọ́ mi o imagine kẹ́kọ̀ọ́ máa kíso mi pé èmi mo fẹ́ da nàìjíríà rù. ó gbà lọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní mò ń gbógun bọ̀ nàìjíríà ah, mo náà gun kẹ̀ eh. ibo mo ti wọ́n ní mi mo fẹ́ gbógun wá sí nàìjíríà mo ní ibo mo ti lágbára ẹ̀ ah, ogun lẹ́kọ̀ọ́ dárúkọ bẹ́ẹ̀ pé mò ń gbé bọ̀ ogun tó ń pààyàn ogun oúnjẹ ogun kò sí iná kò sí oúnjẹ kò sí gbogbo ẹ̀ ogun boko haram ogun títí ò dáa. sori kéèkì hmm? tẹ́lómi bá sọ̀rọ̀ nílẹ̀ ìjà wa rò pé bóyá wàá wò pé ṣé ẹni ṣe lọ́pọ̀lọ́ lórí ṣá. koríko o ti bójú ẹ. Hmm. let me let me let me let me let me say something before you ask another question ṣé wo rí àwọn actresses àbí actors tó ń pè wọ́n. àwọn náà support Jagaban. orí wọn ti burú. ok. orí wọn ó ti burú olórí burúkú gbogbo wọn sórí kò lè yà mí lẹ́nu ọmọ orí tó ṣe yà mí lẹ́nu ṣùgbọ́n gbogbo ló ń bóra. ah ewu ewu tó nìyẹn kẹ wọ́n ti bó brain wọn ni ah. tó bá bóra àwọn bó brain náà mọ́ hmm. tó bá ti bó brain tó bá bóra àwọn bó brain náà mọ́ sawdust ló wà ní brain wọn brain kò sì ti bẹ́ẹ̀ mọ́ kàyí bá di jíde kò sọ̀kọ́ ọmọ bá ikú ni o. Ah, ó yà mí lẹ́nu bàbá yẹn. ọ̀dẹ̀ wà London bíi five years ago tí mo lọ bá wọn ṣiṣẹ́ tí mo gbé wọn wá sí studio kan wá sọ̀rọ̀ làwọn náà à ń sọ̀rọ̀ yorùbá nation wọ́n sọ̀rọ̀ pé kí tinubu wá ṣe. kí ló ń gbé wọn wá sí studio fún àṣìlẹ̀jẹ́ gbogbo wọn àṣìlẹ̀jẹ́. wọ́n á polówó léngbà yẹn ni. can you imagine èlò ni tinubu kan máa fi jíde sọ̀kọ̀ kò sọ bẹ́ẹ̀ nẹ́ẹ̀jì. ṣèlú sí sáà tinubu sáà tinubu pẹ̀lú officially ṣèlú ẹ̀ṣù is official age. ṣé kan wà tó ń ṣe nǹkan tó wà tí òṣìṣẹ́ òṣìṣẹ́ yẹ ọ̀nà òṣìṣẹ́ wà. onáwọ̀n rí onáwọ̀n ẹ̀gbọ́n mi kí n tó onáwọ̀n rí certificate. o gbogbo wọn ṣe ń wá sátífíkètì báyìí kí ló ń lé lórí ṣẹ́yìn mọ́ bí ẹ̀yà ẹ̀kọ́ bí iná ṣẹ́yìn mọ́ bí sátífíkètì yín wà ṣá. mo mọ bẹ́ẹ̀ báwo ṣe ni mo bẹ. Tinubu náà wọ́n mọ bí títò wà ni jẹ jẹ sọpẹ kan fún ẹ. èmi ò tẹ ṣọpọ àbọ èmi ní ìsàfihàn Tinubu ó sọ classmate ẹ mẹ́wàá tó ń jẹ lọ sí school. kó sọ kí ni classmate mẹ́wàá tó jẹ́ classmate. èmi lè sọ mẹ́ta mo lè má lè sọ mẹ́fà má sọ mẹ́ta. mi sọ ti tiẹ̀ mi sọ ti tiẹ̀ Tinubu. ok ah rántí Masari yìí tó fẹ́ fi ṣe vice president ìyẹn náà náà òun rí certificate òun. let me give you let me sori ọlọ ayé àtijọ́ ló máa pẹ́ mú yàn. Hmm. Tinubu ó lò lọ sí gọ́ọ̀mẹ̀ college Ìbàdàn between nineteen sixty two to sixty three. ok ok Dr. Fẹ́mi Arẹ́bísálà ti jáde dr fẹ́mi adéṣọ́ra hmm. ó ló wà ní gọ́ọ̀mẹ̀ntì college ìbàdàn between sixty two to sixty eight òun ọmọ tinubu ah. ní school. bí àwọ̀ ríra rí ọ̀pàdé kó jẹ́ gbóyàn lèmi náà mọ́ nígbà tí mo wà grammar school. ní ní ní nígbà wo ni yélo ni wọn mélòó ni population gọ́ọ̀mẹ̀ntì college ìbàdàn ní nineteen sixty two. Eh, eh, bóyá tinubu kéré ní styles ó kéré ní stature ó lè má dààmú. <laughs> ní gbogbo ọlọ́run ọ̀mọ́ o. ìyá mi ọlájúmọ̀ kan ní four one nine ni wọ́n you see kò sí torí Tinubu tó ń wò yẹn hmm? Hmm. èmi ń dúró de lamẹ́ríkà ó dẹ̀ mọ́ tí mo ti ń dúró de mo sì ń ṣe research mi. ẹ̀gbọ́n yóò dáa ẹ̀ ń dúró de àwọn máa dúró de. lókè ọgbà sọ bí mo ṣe ń dúró de ṣe àbábọ̀ mi hmm. kí ló máa bá jà there is something we call identity theft in America. ìbòlẹ̀ ah, tún lọ yẹ ẹ̀gbọ́n mi. no identity theft ni pé kí oge tí máa jẹ́ ọlá ìṣọ̀gbọ́n gbogbo mọ̀ mọ̀ mi sí ọlá ìkànnì àríwájú nísìnyí ló ń pè é kúrò jàre. kí wàá lọ kí wàá lọ jí social security kí wàá fi ṣiṣẹ́ ṣùgbọ́n ìwọ ìyá pèkì kí wàá lọ eh. social security kí wàá fi ṣiṣẹ́ eh. serious crime in America. bẹ́ẹ̀ni. so èmi ṣe research mi lọ́wọ́ ìjọba bá ti lè gbọ́ research bá ti bá ti gbọ́ ah, Tinubu is gone. ah. <laughs> hey. ó dà. Eh, ẹ bá mi kí gbogbo àwọn èèyàn wa dáadáa àwọn èèyàn wò yín dáadáa lé ní ẹ̀gbọ́n ẹ kó tójọ́ mẹ́ta ṣé mi ìgbà mo gbé yín wá yẹn náà ó ti pẹ́ díẹ̀ o àbáyọ táwọn èèyàn ṣe wọ́n ti mí sí yín àwọn ó dà pé àwọn tó mọ̀ yín tẹ́lẹ̀ wọ́n wá ṣe pé ah, níbo ni irú lọ́ọ̀yà yìí wà báyìí ṣé pé ráwọn lọ́ọ̀yà báyìí sì wà ṣá <laughs> wọ́n gbà wọ́n pé ṣé ráwọn lọ́ọ̀yà báyìí sì wà ṣá báyìí ah, lọ́ọ̀yà ló ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí ah, ó dà Koiki, please, your conscience sọ pé please let this man talk. He is waiting for <laughs> Tinubu to call to America. Ẹ ṣe sùúrù. Wọ́n náà ṣì ń ṣe research wọn. Ẹ jẹ́ kó ṣe research yẹn tán délẹ̀. Àwọn méjì Koiki, àwọn méjì mo ń dúró de kọ́ wá sí America. Ah. I'm not joking o. Ah. Àwọn méjì. Ṣé ṣé dárúkọ méjèèjì fún ẹ? Màá ẹ ti sọ pé màá wíṣẹ́ lẹ́ẹ̀kejì náà kí n gbọ́. MC Olúọmọ mo ń dúró de. Ah! MC MC náà ló ní gbogbo Èkó ẹ̀gbọ́n mi. MC ló ní ló ní gbogbo Èkó omi ìsọ pé kò lo èkó mo ní mo lóde lámìdékà gbàgbé ọ̀rọ̀ èkó. ẹni tó bá mọ ẹsẹ olóòmọ kó má wà sí o i'm telling you o lè máa bà nàìjíríà jẹ́ kó má sá wá sí it doesn't work like that. Hey. It doesn't work like that o o hmm. lè máa bà nàìjíríà jẹ́ kó má sá pamọ́ sí amẹ́ríkà. ẹ̀gbọ́n mi àwọn èèyàn ọmọ kan máa ń ṣe àwọn program kan lórí facebook yìí náà bí akọ́lé máa wò ẹ bá ń dárúkọ facebook page yẹn káwọn èèyàn lè máa wò. ọlánìkan lárẹ́wájú lásán ẹ ti ni ẹ̀gbọ́n mi bísí gan i'm not a blogger. ẹ sọ bẹ́ẹ̀ fún ẹ ti sọ bẹ́ẹ̀ fún mi. and that's why we have division of labour let me leave blogging to Koiki and Co. okay. however i support bloggers. Hmm. and if there's any problem i'm, I'm willing to to to help any blogger as a legal problem. ọ̀dà ó ti tán. all of us cannot be bloggers. ó ti ó ti tán bẹ́ẹ̀ni but èyàn á máa èyàn á máa educate àwa lórí constitution wèrè yẹn tó gbé dání yẹn ẹ máa bá hammer lé lórí wọ́n mọ̀ pé gbọ́n tó níṣẹ́ gidi lọ́wọ́ ni ni ah, òun lẹ́nu ẹjí jí láti wọ́n tẹ̀ ń kàwé nísìn Malami nísìn ó lè wà lórí obìnrin tílẹ̀ máa fi mọ́ ẹ wá ní kó wá lọ defend case ní court kò ní lè ṣe <laughs> kò ní lè ṣe yẹn níbo ló ti fẹ́ níbo ló ti fẹ́ ṣe. I'm not a blogger. Okay. But, however, mm. I respect bloggers. Hold on. And ẹyin lẹgbẹ ká rojú ti kìnìún wẹ̀nà na púpọ̀ èyí na let's let's be serious. Mm. Um, I'm going to invite you to America. Like Ọlọ́run. Yes, I'm hmm. going to invite you when when next when we are doing rally next we are going to do a rally very soon. àwọn èèyàn ń gbígbà tẹ dárúkọ rally àwọn èèyàn máa ń pèsè iná máa ń lọ rally ni tó èmi mọ̀kẹ́ máa ń ó yẹ mo ti lọ mo ti lọ lẹ́ẹ̀mẹ́ta. lẹ́ẹ̀mẹ́ta. lẹ́ẹ̀mẹ́ta. lẹ́ẹ̀mẹ́ta ìyẹ̀bẹ̀ ẹ̀mẹ́ta yóò mú de sọ̀rọ̀. ẹ wow. mo sọ̀rọ̀ ilé yẹn ah. mo sọ̀rọ̀ lẹ́ẹ̀mẹ́ta. kábíyèsí ọlọ́run. <laughs> last time tí mo sọ̀rọ̀ wọn ni ah, ẹ̀gbọ́n ẹ̀ ìyá mi Eunice wọ́n ní i love this interaction section ó yẹ kí n máa sùn ní Ọlọ́run yóò jẹ́ ẹ̀gbọ́n mi ni ó wúwo gan lọ́wọ́ mi. kó ìdí jẹ́ tún jẹ́ sí kiri kan. Mm. i'm not joking o. mo ń gbọ́. ọlọ́dẹ mo fọlọ́ ṣe rí president biden ti mọ̀ mí wọ́n náà wọ́n. àdúpẹ́. kì í pé mo fi ń tọ́nu kì í pé mo fi ń fẹ́ brag. Hmm. now and then ask me how did he know me. how. Oh mo da lẹ́tà mo kọ̀m̀pẹ̀ sí fún lẹ́tà sí white house mo kọ lẹ́tà sí white house mo kọ lẹ́tà sí white house. sòrò àwọn lẹ́tà tó ní ká máa kọ yẹn àwọn lẹ́tà yẹn máa wà active tíyàn bá wà tíyàn bá wà very active láti kọ tó yẹ lómi. you see ó depend lé bó bá ṣe kọ́ hmm. kì í pé kò kọ lẹ́tà gbogbo kan kò lè pa kọ lẹ́tà sí president America kò kọ lẹ́tà gbogbo kọ lẹ́tà sí girlfriend ẹ. ìyẹn á gbé ọpọlọ kalẹ̀ ìyẹn á gbé research kalẹ̀ ìyẹn kó tó wá. number máa gbọ́ tó bá máa kọ lẹ́tà sí president of America kò gbọ́dọ̀ ju two thousand words. kò gbọ́dọ̀ ju two thousand words. yes. ṣe gbọ́. tèmi ò ń tó five tèmi ò ìgbà mi tèmi ò ń do five hundred words. Hmm. ìlú ẹ̀ tó bá pọ̀ jù kò ní kà. tó bá pọ̀ jù kò ní kà. yes ọmọ ẹ̀ ẹ̀ ẹ̀ tó kọ lẹ́tà sí ni lẹ́tà tèmi ò ju one page rí bó ṣe rí one page yẹn. èèyàn kan ní confam wọn náà rí ní rally lóòótọ́ Mr. Eh, eh, Alade wọn náà rí eh, ní rally hmm, that is true I saw you on the rally. mo lọ hmm. rally now let, okay, let me let me tell you something the second rally ta ṣe we went to French embassy ní America bí mm. and I spoke ṣùgbọ́n after that rally no release go. Mm. I send the video to you. So that means taban a bá ń sọ pé àwọn kan wà tí wọ́n ń gbàṣẹ́ lọ nísàlẹ̀ a lè fọwọ́ sọ̀yà pé èmi mọ̀nà pé ẹ̀yin náà ẹ̀ ń bá wa ẹ̀ ń bá wa fọwọ́ kun nísàlẹ̀ àdúpẹ́ fọlọ́. one thing is this we don't even need surely we at this stage iyan ti dà to gún ọbẹ̀ ti dà tó sè. ló bá tán. yes we don't need to make noise again. Hmm ok tó bá lóògùn gan bá sọ síta pé olóògùn. ẹ eh, ká bẹ̀rẹ̀ sí pa ipa ká bẹ̀rẹ̀ sí gbé sábẹ́ kùn. Oh, oh, oh. now let me give a good example ní kọ̀lé ìlú mi fúlàní lọ bẹ̀ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ rape wọ́n kidnap wọ́n ìlú i'm from Ìkọ̀lé Èkìtì then one stupid stupidity from Ìkọ̀lé ló wá bọ́ sórí page mi òun lórí oògùn mọ́ mi mo á pè mo pè ní ọ nítorí hmm. mo mo investigate pé ta lẹ́nu yẹn wọ́n á sọ fún mi mo á pè mo ní torí pọ́ máa lè ní ẹ́ so olóògùn dání ò lè lọ lọ fi lé àwọn fúlàní ẹ nínú igbó òun á lè rí òògùn mẹ́mi. Hmm. so tó ṣe rí pé alóògùn kọkọ yẹn àrí kàmá kò síta mọ i'm telling you. kò necessary kàmá kàmá pariwo. àríjúwe hmm. ah, good example sórí lé ẹ̀fọn wọ́n fẹ́ lọ arrest ọba ẹ̀fọn ẹ̀fọn láàyè. ṣé ọba tó kún ní the last tó ṣe tí ó pa yẹn. yes. ok ọmọ kan ṣẹlẹ̀ Hmm. sọ pé kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ sà. àwọn ará àwọn otters ẹ̀fọn wọ́n rọ ráìsì ó ṣàmọ̀ local rice. wọ́n rọ sínú ìbọn wọ́n rọ local rice wọ́n rọ sínú ìbọn ṣàkàbùlà first first first forty mobile policemen tó jáde tó fẹ́ wá tó jáde wọ́n dẹ́tẹ̀ ni. kápápá nǹkan bẹ wọ́n dẹ́tẹ̀ ni. so ìgbà tó tó wá send the second batch náà àwọn sọ pé kí ig fry kó wá. <laughs> yáyáyáyáyá. Eh? so ìkọ́ tó yẹ ká máa gbọ́ mi ìkọ́ tó yẹ ká máa ṣe lélẹ́yìí ẹ wò ó mo ṣe mo ṣe mo ni. Hmm. sori tó rán àmì wá tí one thousand wọn tó ń dẹ́tẹ̀ Stanley tí oyin ta pa wọn á lọ sọ fún ọ ní. lọ sọ fún a lókè pé ìwọ náà ló máa sọ̀kalẹ̀ fún rẹ o. so we just have to change our strategy. ìyá Oòduà ni máa kí yín wọn ni máa kí yín dáadáa gbogbo àwọn ọmọ Yorùbá ni máa kí yín àwọn èèyàn mọ̀ pé mo léèyàn tó pọ̀ lọ́wọ́ báyìí èmi mo gbọ́ ẹ̀gbọ́n wa ẹ̀gbọ́n ti pè mí pè mí pè mí mo bízì gan jàre gàtẹ́ ni pé ó dà pé bàbá yìí bízì ẹ̀gbọ́n náà ya fi mí lẹ̀ but eh, ìyẹn ò ní ká má sọ̀rọ̀ èmi àtẹ̀gbọ́n mi máa ń sọ̀rọ̀ lóòrèkóòrè ni àwọn tó rí yín ní the last program wọ́n mọ̀ yín ó dà pé àwọn kan ṣe rí yín pé ah èhé ṣípa níyàn báyìí ó dà àdúpẹ́ fọlọ́run eh, ẹ jẹ́ ń fínlẹ̀ gbọ́n mi so uh, yeah let, let, me give our people hope. Uh, hope yẹn gangan ló fẹ́ gbọ́ yẹ. I can assure you that we are going to get Yoruba, uh, Yoruba nation. agbára Ọlọ́run I can assure you. election. another thing i can show you there will not there will not be election in twenty twenty three. ah ṣe pé ẹ ẹ confam. kò ní sáré election. wow ẹ má sọ jù ẹ má ẹ má ẹ má go into too much details ẹ ṣe ara gbé mọ́ bẹ́ẹ̀ ẹ ṣe gan ẹ̀gbọ́n mi kò ní bàjẹ́ fún yín ẹ ṣe gan ni thank you so much. Uh, Moki. No, even though I will stop, I will stop today. I mean, uh, you see, I've dressed already. Mo rí bẹ́ẹ̀, mo rí bẹ́ẹ̀, mo rí bẹ́ẹ̀. Mọ́tò yẹn mo kàn like mọ́tò yẹn máa ń gùn káàkiri yẹn, mo like mọ́tò yẹn gan ẹ̀gbọ́n mi kí ló ń ṣe ẹ. Eh, eh, a kò lè ṣípẹ̀ a lè ṣípẹ̀ wá sí UK ní Ọlọ́run ó yẹ kí ni ká gbé sórí kágò kan máa bùn báyìí owó ẹ pé insurance àti road tax ló máa fi ṣe mí léṣe tí ó gbogbo àwọn mọ́tò ti Amẹ́ríkà kí lẹ sọ ẹ mọ̀ pé bí ẹ kò má tà àwọn kan ń lò náà ní bíbáyìí náà kò kọ ó kàn máa pé insurance insurance insurance ló máa jẹ owó ẹ ní ọmọ làmé lórí ni. Mm. gbogbo èèyàn ni máa kí ẹ ṣe gan fún táìmù yín tẹ fún wa thank you so much all right then ẹ̀gbọ́n mi ó dà o. What uh, we will do yeah. uh, going forward, uh, once in so, what we do is uh, month hour before the end of this month, I slot one mm-hmm. date. So, once in a month, you know, uh, so uh, eh, I slot one date. Àti sọ fáwọn èèyàn pé ẹ máa wá so that I lè I lè I lè knock her off that dáadáa àwọn èèyàn lè ráyè láti pè wọ́n ní máa kí n gan gbogbo àwọn orílẹ̀ ń jọ ẹ̀ gan all over the world ọtí wòyìn ilẹ̀ ti rọ́ rẹpẹtẹ ẹ̀gbọ́n mi ọlọ́mọ òṣèré sẹ̀ <laughs> ah, mo mọ̀ fáwọn èèyàn kì í ah, ṣe bí mi sọ fẹ́yìn pé mo lọ sùn tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ ṣe tó wá rí mi báyìí ti jáde ah, kí ló le tó yìí ẹ̀ ń lé mi káàkiri ẹ̀rí kí mo ti wà lórí bẹ́ẹ̀ ó dẹ̀ gbọ́ mi all right later all right all the best bye bye bye. Hmm. tó ẹ̀gbọ́n mi nìyẹn tó àníríjù báyẹn lọ ẹ jẹ́ ń lọ sùn. Ah, ẹ wá lọ wo mo gbé mo ti gbé wọn wá sórí program <laughs> mo ti gbé wọn wá rí wọn máa ń fáyà gidi ni you know um, there's a lot of Yoruba people that are doing great that have the knowledge ẹgbẹ́ àwọn tó sọ wọn ní kò ní selection ìyẹn lásán fi wá lọ́kàn balẹ̀ <laughs> ìyá ọ̀dọ́ ẹ ṣe sùúrù mo ṣe wà life lórí bíbá ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yìn èèyàn mi ẹ̀yẹ ká dé mọ́bẹ̀ẹ́ àníri ah, jù bẹ́ẹ̀ ìyá òdo do ṣe sùúrù ẹ jẹ́ n close broadcast bíbẹ̀ mò ń bọ̀ so ẹ jẹ́ n lọ ẹ jẹ́ soon. lọ to kó tó di ká tó máa jáde ní seven fún ti stand up media àníri jù bẹ́ẹ̀ lọ ó dà o.